nasalati ayatun aya inna ladhina amanu wa ladhina hadu wa nasara fi jama'atin min ashabi sayyidina sulaiman alifarisi radiyallahu anhu. wọ́n ní àyà tọ́lọ̀ ti sọ pé dájúdájú àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo àti àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́ra wọ́n ní àyà náà sọ̀kalẹ̀ nítorí àwọn ènìyàn aṣíwájú wa kan tí ń jẹ́ Salimanu Farisi Salimanu ọmọ pa ọmọ Paris ọmọlẹ̀ Iran nítorí àwọn èèyàn tiẹ̀ nígbà tó ń dé Madina lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam nítorí wọn lọ́lọ́run fi sọ àyà yẹn kalẹ̀ kana kọ̀dìtà rọ̀fà alayhim. Salimanu yìí ó wà láàrin wọn they are Christians most of them are Christians ó mọ̀ wọ́n dáadáa wàhálàtọ̀hùn ó mìsì mọ́ wọn dáadáa ó rọ̀pọ̀ mọ́ wọn dáadáa wàrọ̀ a mẹ́ni ìbàdàtìhìm àṣẹ́n àlìkẹfẹ́r ojú ẹ̀ sì tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àwọn ìlànà ìjọsìn wọn lọ́jọ́ náà lọ́hùn wàkánà hádà kọ́bùlà bẹ́ẹ̀ sátìnà bíi sallallahu alayhi wa sallam ìyẹn síwájú kọ́lọ́hún tó gbé ànábì wa dìde sallallahu alayhi wa sallam. falamma hadara ila nàbí sallallahu alayhi wa sallam àmọ́ nígbà tí Salman tó dé ọ̀dọ̀ ànábì wàá sílámà bíi tó sì gba Islam lọ́dọ̀ ànábì sáálà ánihùn wá ní wa ànábì wa o ibi tí mo ti wá àwọn èèyàn kan bẹ ń bẹ táwọn náà ń kílẹ̀mù pọ́lọ́ ń sọ tíra kalẹ̀ fún ànábì àwọn wà á ń mọ sí rihim ó sì ń béèrè nípa pé níbo wá lọ̀rọ̀ tàwọn tó ti lọ àwọn tó ti wà ń bẹ yẹn níbo ni ìkángun tí wọ́n máa já sí àfìlìjánná aminar àlìjánná ni wọ́n wọ̀ ní àbí iná fanazalatilẹ̀ àyà lọ́lọ́run aṣọ àyà kalẹ̀ tukubiruhu tí wàá ń fún un nírò wípé bí anna haulahi pé àwọn wọ̀nyẹn o wà á musaluhum àti irú wọn míì filijanna wọn á wà lìjánná ìdáta ha kọkọ ti fi yìí aṣurutu alimọ̀dùkúrọ̀ nígbà tí àwọn májẹ̀mú tá a kà nú àyà yẹn tó ti wà lára wọn wáyé alìmánu bíláì wàlíyàwó mẹlẹ àkẹrẹ wàlẹ àmàlẹ òun náà ni ìnígbàgbọ́ nú ọlọ́run àti ọjọ́ kẹyìn àti iṣẹ́ èyí tó jẹ́ the common factor láàrin gbogbo ìjọ ànábì kọ̀ọ̀kan al-imanu billahi wal-yawmil akhir wa amal salih kò sí ìjọ kan tọ́lọ́hún tọ́lọ́hún darí tó rán òjíṣẹ́ kan sí àfi kí al-imanu billahi wal akhir àti iṣẹ́ rere kó jẹ́ sábàbí àlìjẹ́nà wọn tó túmọ̀ sí pé nítorí wọ́n wọ ni ó pera rẹ another another buy. fatiwa láàrin ni pé àwọn afáà kan lu àyà yìí wípé you can call yourself TMC you can call yourself MSS whatever tó bá ní ó pera rẹ ma dama annaka alalikitaabi wa sunna fanta muslimun nítorí òpèrè ààrẹ is immaterial musamiyat bàbá àpèrè ààrẹ ní TMC bàbá àpèrè ní MSS what are you doing in the MSS what is your belief what is your doings níta nídìí nìyẹn so all those names they are not criteria so what you are doing is what will make you to be a Muslim therefore therefore ẹni tó ní Islam ó ṣe àmọ́ tí ò tí ì yé àmọ́ tó ti mọ̀ pọ́n náà ọ̀kan ṣoṣo ni tó mọ̀ pé Muhammadu òjíṣẹ́ rẹ̀ ni Allahu Akbar àmọ́ tó bá rẹ̀ ní sufi ọjọ́ tí òdodo Islam bá dé tì gbẹ́ báyìí ọjọ́ náà ló fi sufi sílẹ̀ ah yọ̀ọ́ lọ́wọ́ mọ̀ pé ní tí wọ́n ń bá bọ̀ nù. pé lọ́wọ́ porí bú báyìí ni like baba wa mahad làárọ̀ bí islam ń bẹ inú orí wọn wọn wá lérò pé islam lọ́wọ́ ni wọ́n mọ̀ kọ́ wá bayé islam jẹ́ ni ọgọ́ tó sí wọn náà ni wọ́n gbé e e so fi ká sí wípé fìdí sí i a lè rí ẹlòmíì tó wà ní sufi a lè rí ẹlòmíì tó wà ní amadiya tí ò gbọ́ contrary about amadiya rí láyé rẹ̀ tí ò gbọ́ rí tó sì fi kú kò gbọ́ rí tó sì jáde kúrò láyé ìdájọ́ rẹ̀ aya yìí ni o torí pé they came to us as Muslims nígbà táwọn amadíyà wá kí ni ó pera wọn muslims nígbà táwọn sufi wá kí ni ó pera wọn muslims wọ́n lọ bá wọn ará oko wọ́n lọ bá wọn ará alé islam ni ẹ̀sìn o ọ̀kan ṣoṣo lọ́wọ́ ọba wa o kí wọ́n tó wá máa fi àwọn nǹkan míì tì í lábẹ́ fún wọn sí làkàyè wọn ò ní tají lé lórí it's just like when you admit that someone is your doctor ẹ tó ní doctor rẹ ni pé doctor rẹ lélẹ́yìí tọ́ba fún ọ lóògùn pé kó o lò ó sọ ọ̀sẹ̀ mọ́ yọjú ògùn wò ṣèbẹ́ tó o bá ti kàkún dókítọ̀ rẹ ni tọ́ba fún ọ lóògùn lọ́mọ ní ẹ̀ẹ́dá pàlàjì ṣé ògùn yìí kíkí kílẹ̀ rí sí náà torí pé tó kó ògùn lé ọ lọ́wọ́ o ò tí ì gbà pé dókítọ̀ rẹ ni tọ́ba gbà pé dókítọ̀ rẹ ni o ò ní fi ògùn lé lómi kó tó dẹnu so àwọn tó wá tó wá báwọn èèyàn kan wọ́n wá bá wọn lórúkọ ìsìláàmù lórúkọ àlọ́hù lórúkọ muhammadu a tí ó sì sí ẹni tó padà kanta wọn àwọn tó bá ti kú ní ọ̀wọ́ àsìkò yẹn níwọ̀n àgbà tó bá ti já sí wípé onígbàgbọ́ nú àlọ́hù àtòjíṣẹ́ rẹ̀ àtọ́jọ́ kẹ́yìn ṣùgbọ́n wọ́n gbé nǹkan kankan kan wá fún un tí wọn ò ṣe àlàyé ẹ̀ fún àmọ́ tí wọ́n fi ó kọ wọn tí wọ́n fi rẹ́ẹ̀kì ẹ̀ mọ́lẹ̀ bí àpẹẹrẹ ní aba eléṣù aba eléṣù àwọn bàbá kan àgbàlagbà ni wọ́n wọ́n kọ́ máa sí wọn jẹ́jẹ́ wọn àwọn ìjọ amadíyà dé wọ́n dẹ́gbọ́n fún wọn ní aṣọ gẹ́gẹ́ bí ètò wọn tá a sọ lẹ́ẹ̀kan òun wọ́n fún wọn láṣọ wọ́n fún wọn lówó àwọn bàbá ní à eléyìí dà ẹ ẹ máa lo mọ́ṣáláṣí lọ wọn ò mọ tàníjẹgùlá mamadu irú yẹn wo ní í ṣe kí ni wọ́n sọ nípa rẹ̀ wọ́n mọ̀ ọ̀wọ́ pàwọn ènìyàn wá and they came as a muslim as muslims wọ́n dẹ̀ fún wọn lóúnjẹ wọ́n fún wọn láṣọ mẹ́sìn wọlé sí wọn láàníyàn o àní ṣaláì mọ́mọ́ rí irú àwọn èèyàn wọ̀nyẹn ọlá ń tí wọ́n jẹ ni pé wọ́n ń bẹ́ ń gbòòrò ọlá tó jẹnu o tó o bá rìn jìnnà ó rí ibi táwọn èèyàn ti lu kó o. The only be muslims pé ọ̀kan lọ́lọ́hun ọlọ́hun sì ní fìyà jẹ wọ́n títí tí ó fi rán òjíṣẹ́ tí ó ṣàlàyé ìṣìnà tí ń bẹnu àdìọ́kọ̀ wọn fún wọn nígbà tó òjíṣẹ́ bá wá dé tó jíṣẹ́ yẹn fún wọn tó ṣàlàyé fún wọn tí wọ́n wá ní ẹ àgbà àlefin tí àti ntí àwọn wa ti ń ṣe é bọ̀ yìí àlefin ilẹ̀ bá a sì bá bàbá wa nìyẹn nígbà náà wọ́n wá lẹ́tọ̀ọ́ sí ìyà ọlọ́run ọlọ́run ṣe jọ ń yà lórí nǹkan tí kò kò sẹ́ndì ògìsẹ́ ránṣẹ́ sí ọ sí wáì tí ó fi jọ níyà ara òkè ṣe báwọn so àwọn christian kan ń bẹ àwọn Jew kan ń bẹ ní Iran lọ́jọ́ náà lọ́hùn tó ga sí pé wọ́n sábà pé ọlọ́run lọ́lọ́run àwọn sì máa ṣiṣẹ́ rèé. Salimai wá wà láàrin wọn nígbà náà kó tó wá dípò migrate wá sí Madina so nígbà tó wá dé Madina ìyìn tó wá ń mọ̀ ni pé kò sí ti ń jẹ́ Christianity ní ti ń pẹ́lẹ́ ní òbíṣẹ́ Ọlọ́run kò sí ti ń jẹ́ Judaism it's just Islam Islam ok ah, lọ́wọ́ ní ẹ̀wá o ẹ̀wá o ibi tó ń ti wá àwọn náà ń kílèmù tíra o ok ọlọ́run wa sọ àyàkalẹ̀ pé sórí àwọn ẹnikẹ́ni tó bá ti gbọ́ lóun gbọ́ tó ṣiṣẹ́ rẹ̀ ní ìlànà ànábì tó wá lásìkò tiwọn yóò wà ní Jánnà àdánwò ló dé bá wọn tí wọ́n ń jẹ́ Christian nípìnlẹ̀ àwọn forefathers wọn they call themselves Muslims. njó ti yẹ so ẹ rí i pé intaasọ ẹ nísìn kì í sáyà kwani ló sọ o inú àdìsí ni o tó bá ń gbọ́ sábàbù nùzúlù lè áyà sábàbù nùzúlù lè áyà níbo lọ́ máa ń wà inú àdìsí ni máa ń wà o sì lóòní lọ àdìsí tó o dípò ti dára rẹ ní o ti hàn rẹ lémọ̀ báyìí o nítorí náà idan lámúyẹkùn lánàá sẹ́bìl ìlà ila hàlì hàdà tààrùdì àárí ọ̀nà kankan lọ láti lọ ṣàfù pírọ́blẹ́mù ìtakora yìí ńlá bìmá àrífàtì sábàbí nùzúlẹ̀ àdìlẹ̀ àyà àfi nípasẹ̀ mímọ̀ okùnfà tó bí ìsọ̀kalẹ̀ àyà náà wà sábàbù nùzúl okùnfà ìsọ̀kalẹ̀ àyà wà áhàdù òlùmù súnà ó sì jẹ́ ọ̀kan nínú ìmọ̀ súnà alam akul ǹjẹ́ mi ò ti sọ wípé anáwó láàyùmkìn à ń an anafahama alukur'ana illa illa bima arifati sunna ǹjẹ́ mi ò ti sọ fún ọ wípé kò sí bá a ti fẹ́ gbọ́ alukur'ani yìí láì padà síbi sunna ibi tí màá dúró sí ní òní nù pẹ̀lú ògo ọlọ́run.